wàhálà wà o àwọn dókítà fìbínú lọ jáláìsàn jù sílé ìtajà ọkọ ẹ̀ nìbàdàn èyí lohun tó ṣẹlẹ̀ béèyàn bá rí obìnrin tí wọ́n jájù sílẹ̀ ládùúgbò odò ọ̀nà nígboro ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ bó bá jẹ́ ẹ̀kan lójúmọ́ lonítọ̀hún máa ń bẹ ọlọ́run kí òun má ṣe rógun àìsàn bó bá ti ń rántí obìnrin yìí lolúwa rẹ̀ yóò máa tẹnumọ́ àdúrà náà nígbà gbogbo blessing ayẹni lorúkọ tóbìnrin náà jẹ́ ó ti lé lọ́dún kan gbangba tó ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn ṣùgbọ́n lọ́sàn-án ọjọ́ ẹtì friday ogúnjọ́ oṣù kínní ọdún 2024 yìí làwọn dókítà gbé e sínú ọkọ̀ láti ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú ni wọ́n bá lọ já obìnrin aláìsàn náà jù síwájú ṣọ́ọ̀bù ọkọ ẹ̀ lópòpónà désálú ládùúgbò tí wọ́n ń pè ní odò ọ̀nà nìbàdàn wọ́n ní ibi tí ọlọ́run ràn àwọn lọ́wọ́ dé lórí ẹ̀ nìyẹn ṣùgbọ́n bí ọ̀rọ̀ obìnrin yìí ṣe sú àwọn dókítà nílé ìwòsàn ọ̀hún ó jọ pé bẹ́ẹ̀ náà ló sọ àwọn ẹbí ará àtàwọn ọ̀rẹ́ ẹ̀ gẹ́gẹ́ báláròyé ṣe gbọ́ ó pẹ́ tí àwọn aláṣẹ ilé ìwòsàn ọ̀hún ti ń pe ọkọ obìnrin yìí láti wá mójútó yàwó ẹ̀ ṣùgbọ́n tó kọ̀ tí kò dá wọn lóhùn wọ́n ní kó tóó di pé wọ́n gbé ìyá náà dé iwájú ṣọ́ọ̀bù ọkọ ẹ̀ tí wọ́n já a jù sí yìí lọkùnrin náà ti tilẹ̀kùn ṣọ́ọ̀bù ọ̀hún pa tó ti jáde kúrò níbẹ̀ kó tóó di pé wọ́n dé bí àwọn ará àdúgbò tí wọ́n já abilékọ ayẹni jù sí yìí ṣe ń pè wọ́n níjà lórí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí làwọn onítọ̀hún ṣàlàyé fún wọn pé àìmọye ìgbà làwọn ti wá bá ọkọ ẹ̀ níbi tó ti ń tajà yìí pé kó wá sanwó ìtọ́jú tí wọ́n ń ṣe fúnyàwó ẹ̀ ṣùgbọ́n tí bàbá náà kọ́ ti kún sí wọn bí èèyàn bá sì rí obìnrin alámọ̀dí ọ̀hún lóòótọ́ tọ̀hún yóò mọ̀ pé ó ti pẹ́ gan tí àìsàn tó ń ṣe ti wọlé sí i lágọ̀ọ́ ara nítorí obìnrin náà ti rù kú kìkìdá egungun nínú àwíjàre àwọn aláṣẹ ilé ìwòsàn yìí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ iléèwòsàn yìí ṣàlàyé pé láti ọdún tó kọjá làwọn èèyàn obìnrin yìí ti pátì sílé ìwòsàn àwọn ó ní nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé ìyá yìí dọ́dọ̀ àwọn làwọn ẹbí ẹ̀ máa ń wá sílé ìwòsàn wá bẹ̀ wò ṣùgbọ́n ní báyìí gbogbo wọn ni wọ́n ti pátì pátápátá aláròyé gbọ́ pé bí àwọn ẹbí àti ojúlùmọ̀ ṣe pa abilékọ ayẹni tì yìí náà lọ̀pọ̀ nínú àwọn òṣìṣẹ́ ilé ọ̀hún bẹ̀rù láti súnmọ́ nítorí wọ́n ní àìsàn tó lè ti ara ẹ̀ràn mọ́ ẹlòmíì ló ń bá a fínra gbogbo ẹ̀ làwọn aláṣẹ ilé ìwòsàn yìí rò papọ̀ tí wọ́n fi pinnu láti lọ wàá gúnlẹ̀ sí ọkọ ẹ̀ lọ́rùn nílé ìtajà rẹ̀ ṣùgbọ́n bí ọkọ pàápàá ti ṣe tilẹ̀kùn ṣọ́ọ̀bù pa tó sì ti wábi gbà lọ kí wọ́n tó dé yìí tí kò sẹ́ni tó gbúròó ẹ̀ títí tá a fi parí àkójọ ìròyìn yìí ibi tí ọ̀rọ̀ obìnrin yìí yóò já sí lẹ́nìkan ò tí ì lè sọ báyìí ọ̀làwálé àjàò ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín